نيعي سيادة وكفر الله أشياء سلام الله محمد صلى الله عليه وسلم حمد الله وضعوا حمد الله وبالا الله لا دا صلاة ما وبعوا لا جال نبي أسيا وصحابة أتوقع وانا دابت تجدوا نوا تاتلي دا نوا تاتلي دا نجوسي تاقوشي وانا تجي تسمى جوزي بنتي القيامة a tún máa tẹ̀síwájú lẹ́yìn ibi ẹ̀dínlá nínú àtọ̀ náà nínú tẹ̀síwájú Suratul Baqara eléyìí tí a ti bẹ̀rẹ̀ láti ọjọ́ bí lókè sẹ́yìn àwọn àmọ́ mú tẹ̀síwájú náà lọ láti etí ìgbọ́ sọ̀rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الإسلام subhanahu wa ta'ala tí ó ti jẹ́ ká mọ̀ tí ó ti ju ìfún wa fi dhalika al-kitabu la rayba fihi hudan lil-muttaqin. ó tún lóye lẹ́yìn lóye tí lọ lẹ́yìn. ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó ní kíra yìí kíra tí a sọ kálẹ̀ yìí la rayba fihi ọlọ́run bá ní kò sí ìwé jìnnì kíra náà hudan. nínú ìjàmbá ọlọ́wọ́n bá ní ìmọ̀nà nàìjíríà náà jẹ́ fún àwọn olùdẹ̀kọ́ ọlọ́wọ́ nínú àkọ́tà wa kọ́lọ sẹ́yìn ajẹ́ká pẹ̀lú àlùkò a tíra ìmọ̀nà ni o ìmọ̀lẹ̀ sì ni àmọ́ làwọn bá yan pé àwọn ẹni tí yóò mọ̀ jọ ìmọ̀lẹ̀ fún tí yóò sì mọ̀ jẹ́ lẹ́yìn táwa fẹ́ kọ́ lè ní wọ́n wá lẹ́yìn ìwé fún wa pé àwọn òun ni àwọn alùpùpù àti gbọ́ pé Al-Qur'an kò ní jẹ́ mọ̀nà fún èèyàn kan àyàfẹ́ tó bá wà ní àwọn tọ́nà wọn bá sọ yìí olúwa ní láàrin tẹ̀lé ìdáàbò láàrin ìbàdí bùdáì ọlọ́ni mọ̀nà ni ò lélẹ̀ mọ̀tẹ́kùn àwọn olùpáyà ọ̀dọ́ àti fún wa láwọn àyà nínú Al-Qur'an. tó ju ìlú wa pé ẹni tí ò bá ti sínú àwọn olùpáyọ̀ ọlọ́wọ́ báyìí tí ò sínú àwọn olùgbàgbọ́ òdodo yìí kò sí bẹ́ẹ̀ bá ti ń kí àlùkò àlù èyí tí ó ti jẹ́ kó máa lé tí ó sì tún máa jù lọ́nà torí pé títẹ ni yóò máa ṣàyà kókó nàbí títẹ ni yóò sì máa ní ẹ̀mí àwọn àwọn ní Al-Qur'ani ó máa jẹ́ ìmọ̀lẹ̀ fún àwọn àwọn ní Al-Qur'ani máa jẹ́ ìmọ̀lẹ̀ fún wa sọ̀rọ̀ náà ní ọdún wa wa gbẹ́dọ̀ wọn bá wa kó mọ̀tà dànù wa ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn sọ táà níbi ìsọ ọ̀nà ìdàkùnmọ́ ní wa jáde ọ̀rọ̀ ìfẹ́ ló tí ń sọ̀rọ̀ ní mọ́ níta kó bá tó ní mọ́ kó ti wá lórí ọlọ́run bá wa subhanahu wa ta'ala fi fi àwọn olùgbàgbọ́ òde. ìròyìn wa àkọ́kọ́ rèé ìròyìn wa àkọ́kọ́ rèé ọlọ́run bá ní alladhina yu'minuna bil ghaib. ọlọ́run láwọn olùpáyọ̀ òdodo táwọn wí ó náà ní àwọn ẹni tí wọ́n ní ìgbàgbọ́ kí náà wá nígbàgbọ́ sí wọ́n ní ìgbàgbọ́ bìnnú pẹ̀lú nǹkan tó jẹ́ kọ̀ọ̀kan sí wọn wọ́n ní gbàgbọ́ nínú báyìí ìjà kí ni ìtumọ̀ àlùbọ́ ìlú níbi kọ̀kọ̀ kí ni ọlọ́wọ́ bá gbà nínú pẹ̀lú kọ̀kọ̀ yẹn àwọn àbúrò tẹ̀sí ọ̀rọ̀ wọn òjọ́ kan lórí ayé lórí kí ni ìtumọ̀ àwọn sẹ́ni gbàgbọ́ pẹ̀lú kọ̀kọ̀ ọ̀nà bíi mẹ́ta. láti sọmara ìlú gbogbo ìmọ̀ wọn sí. àbáwọn onímọ̀ wa ní ọ̀nà bẹ́sẹ̀ ìtajà wa bẹ́ sọmara ìjẹ̀ sí kò sí ìta lè gbádà gbogbo ẹ̀. tẹ́lifíṣẹ́ nígbà táwọn rí oṣù nínú àwọn ọmọdé tẹ̀sí ẹlẹ́dàá àwọn mùsùlùmí mùjáde lọ́fà wà lọ́la ẹ̀ àbá bí àbá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nú àwọn ti báàrù ìgbà tí wọ́n àárín ní ìtumọ̀ rẹ̀ ní pé الذين يؤمنون بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر ويؤمنون بالقدر عذابه ونعيمه أنا لا لعوة wọn ò fojú rí ọlọ́run ọba o àmọ́ wọ́n sì nígbàgbọ́ sí i kọ ọ̀rọ̀ lọ́lọ́run ọba sí wọn wọ́n sì nígbàgbọ́ sí i. pé wọn àfojú rí àwọn màláìkà wọ́n sì nígbàgbọ́ fáwọn tó ń jẹ́ màláìkà bẹ́ẹ̀ àwọn tó ṣe pé wọn àbójú wọn kan àwọn òṣìṣẹ́ ọlọ́run wọ́n sì ní ìgbàgbọ́jú wọn fáwọn gbàgbọ́ àwọn tó ṣe pé ọ̀gọ̀rọ̀ tí àtọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ tó ní adégbàgbọ́ sí bóyá lùkùránì lè jẹ́ nílẹ̀ lọ́wọ́ wọn nígbà wo làlùkùránì jẹ́ ń sọ̀kalẹ̀ kó sójú wọn wọ́n sì nígbàgbọ́ sí i wọ́n sì nígbàgbọ́ pé ọjọ́ kan ó di ọjọ́ kan tó di ẹjọ́ gbéjà sí ìdáhùn láti gbòòrò ọjọ́ níwájú ọlọ́run wọ́n sì nígbàgbọ́ pé kí ń jẹ́ kọ́dàrá ojú wa òtó àbójúwá tó jẹ̀ náà wọ́n sì nígbàgbọ́ pé kádàrá ń bẹ́ẹ̀ wọ́n nígbàgbọ́ pé téèyàn bá kú tán inú sàárè mi máa ń lọ wọ́n tún wá nígbàgbọ́ pé inú sàárè yìí ìyà ń bẹ́ńbẹ́ ìdẹ̀kùn sì ń bẹ́ńbẹ́ ìgbádùn ń bẹ́ńbẹ́ ìdẹ̀ra sì ń bẹ́ńbẹ́ tójú ẹ̀jẹ̀ pé sàárè táwọn yìí wọ́n lè padà lọ́bẹ̀ tán bá wú sàárè náà fẹ́ni kọ́ bá kankan mọ́ ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo alẹ́ni iná yóò gbé nínú ìlànà ìlànà yìí. kọ̀ọ̀rọ̀ àwọn onígbàgbọ́ yẹn àwọn àpò òbá àkóra wọlé tán láwọn làwọn sáyẹ́ńtì ẹ̀ẹ́dán láwọn làwọn sleeping card ẹ̀ẹ́dán pera wọn ló kọ tí wọ́n bá pera wọn tán wá ní à kí ni jẹ́ yàtàrí ìwọ náà sọ wú sàárè kò bá àpẹẹrẹ ìyà lára nìkan rí ṣé wọn náà wú sàárè kọ wá rí kókùn ń bẹ́ẹ̀ náà wá rí ti ara rẹ̀ ń lé àwọn olùgbàgbọ́ òdodo tó ti gbogbo ń gbé nọ́bà kan gbé kínní ìsọ́dínárì làákà ìlàákà ìlàákà ni wọ́n yẹn gbà àwọn ó sì ní gbàgbọ́ sí i tó lu awa tó ní ká ní gbàgbọ́ sí àwọn àtàlẹ́lẹ́. gbogbo àwọn ìtàn lálùkò àrùn wa pa pé á ní kó ti ṣẹlẹ̀ síwájú ó gbà fún gbogbo ẹgbẹ́. èyí lálùkò àrùn ni yóò máa ṣẹlẹ̀ nígbà táwa bá ń gbénu ayé wọ́n ní gbàgbọ́ sí ilé ẹ̀kọ́ gbogbo dálùkò ránì bá tó wá ju ìfún ọ pé táyé bá fẹ́ parẹ́ ni o àbí tó bá dìgbà báyìí ni o àbí tó gbé ìdálókè yàrá máa lọ wọn máa dìgbà gbọ́ sí gbogbo ẹ̀ nígbà tó ìṣẹ̀lẹ̀ eléyìí ni ọ̀nà àkọ́kọ́ táwọn onímọ̀ fi tu àyà yìí sí alẹ́ iná ìlú ìlú ìlànà ìlú ìlànà. àwọn tó ṣe pé wọ́n ti gbàgbọ́ sí sọ̀rọ̀ ẹni tó ju wọn ò tó wọ́n ti gbàgbọ́ ẹni tí wọ́n rí wọ́n ti gbàgbọ́ àmọ́ tó láti mọ̀ fọ́rọ̀ ọlọ́ọ̀ni àtọ̀rọ̀ àlẹ́bùwà Muhammad sọ̀rọ̀ báyìí lórí àríwíjọ máa ẹni bá fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo tó yẹ lò gbogbo ọ̀rọ̀ gbàgbọ́ kọ́lọ̀ gbèsò ọpọlọ rẹ tí ó sì mọ̀ nílẹ̀ tó pẹ̀lú ọpọlọ rẹ. ìdí mi ló fi jẹ́ pé àwọn àbáwá ti máa ń dá wákà lọ wá sí ìmọ̀ nígbà tí ọgbọ́n òwe ni. torí pé ọba kan gbèsò ọpọlọ rẹ lásán èyí tí ọpọlọ ò máa ta kò nú ẹ̀ olókọ́jù. pàtàkì jẹ́ wọ ọ̀rọ̀ gbàgbọ́ arígbàgbà àgbọ́ta àwọn màláìkà táwọn fojú tó màláìkà nínú wa tí olùgbàgbọ́ òdodo ó gbọdọ̀ nígbàgbọ́ pé sọ́nà òdìdúwe rẹ̀ fún wa bẹ́ẹ̀ ní àpò àn wọ́n ti gbàgbé lẹ̀ àgbọ̀dọ̀ mú àkọ́kọ́ lọ sí ìtẹ̀fẹ́ màláìkà tọ́tún wá ní wọ́n tóbi tọ́tún wá ní wọ́n ti gbá tọ́tún wá ní wọ́n ṣàwó bó ní ní ti bá la ká ìlọ à ọ̀hún gba sáyẹ́sì lóòótọ́ nìyẹn ló ní olùgbàgbọ́ olùgbàgbọ́ lẹ́yìn tó ṣe pé làákàyè lè máa sọ nǹkan míì fún yóò ah, ti òsì lórí mi bẹ́ẹ̀ náà nìyẹn náà ti bá a ìyẹn ní túmọ̀ ìdókùgbà ní òdodo lóòótọ́ kẹrí tó bá jẹ́ pé tá a fẹ́ mọ ṣe nínú Islam àbí tá a fẹ́ mọ ṣe nínú ìgbàgbọ́ a fẹ́ kó ṣe pé o gbọ́dọ̀ ṣe déédéé làákà ẹ̀ àìsí ìdókùgbà ní òdodo lò torí ìyẹn ordinary person náà máa gbà á tí nǹkan bá ti bá làákà ẹ̀ níṣẹ́ lè kó tàbí pépé lọ́mí ẹ̀kọ́ bá ti tako ohun tó bá làákà ìlú gbogbo onílàákà ìlú tako náà sí orí rẹ̀ dàrú ewu lọ́mọ tako mi ní torí pé kí ni làákàyàwó ìyẹn ti rẹ̀ so àìsí ìbẹ̀rù ọlọ́run tó àìsí ìdúwẹ́lẹ̀ ọlọ́run tó oní òmù wa sọ pé gbogbo ọ̀rọ̀ gbàgbọ́ gbọ́dọ̀ máa ń ṣe làákàyà lóbi ẹjọ́ tàbí ọlọ́run fẹ́ ròyìn àwọn olùgbàgbọ́ bí ìlú kọ́kọ́ dábọ̀ ní alìyàbí ìyá ìlú ní ìlú nàbí ìlú báyìí. wọ́n ní tó kù bá kú tàbí wá sí ẹni bá a ti ń ṣe é tán. وإنه ليسمع خشخشة نعال نعال أهله wọ́n ló fún yìí yóò sì máa gbóhùn bàtà ẹ̀jẹ̀ àwọn ará ilé rẹ̀ tí wọ́n ń ṣe pé á ah, àwọn náà sì fẹ́ gbé lórí mi. ẹ̀mí ti dára rẹ̀ padà wọ́n láwọn bàtà ìta àwọn méjì ló wà bá mọ́ńkà rọ́ọ̀nù wàmárà wà nàbẹ̀rẹ̀ ó kọ àwọn méjì àwọn màláìkà tẹ́ẹ̀rì jẹ́ takò wọ́n pẹ̀lú àwọn ìlú làwọn ilé yìí àwọn màláìkà yìí wọ́n wà wá bá a tó bá wá bá wọ́n wà bẹ̀rẹ̀ lé wọ́n fẹ́ bìbí lára àwọn màláìkà yìí wọ́n ní wọ́n tóbi wọ́n tóbi buhari àti ọba àdàbí adamu òde ni wọ́n kẹ́rù mọ́ bá a ẹ dàpọ̀ sàárè ta gbẹ̀wò ẹni afíríkà ẹ̀gbọ́n tó bá lóun fẹ́ dìbò dúró ṣé yóò yọrí ìgbà yóò ní yọrí ìgbà jẹ̀mú ò dáhùn mọ́ràn yóò yọrí sà ṣé ọpọlọ wa dada kan ṣe ṣe ọpọlọ lásán ìjọ ọpọlọ gbà pé bí ká gbẹ nínú sàárè ìta gbókùn sí ìjọ gbà kókó àti màláìkà méjì àwọn mẹ́ta ò wá mọ bẹ́ẹ̀ níbẹ̀ náà tún ni bá bá tún wá mèrè léèrè tí ò bá tún gbà níbẹ̀ náà tún ni wọ́n tuntun àmọ́ ìnà ní òdùrọ̀ jọ̀mọ́. àìní tí olùgbàgbọ́ òdodo ah, ní òwò ọ̀tà gbogbo àtẹlẹ́yìn ògbà làtẹ̀ ìlú ìgbà bí ẹ bá dúró ògbà yóò èyí olùgbàgbọ́ òdodo. torí pàtó ọlọ́wọ́ oró ìwọ́n bí ọlọ́ni àlìlàlí ìnà na ọ̀tàmọ́. àwọn tó ṣe pé ìtọ́jú wọn ò tó ìtọ́jú wọn ò rí ìtìlá aká ìwọ̀n ò gbé àmẹ́nu ọmọ pé mi ọlọ́run mo sọ́wọ́ sí ni táwọn àgbà mi tó ọ̀rọ̀ àlìlàlí ìnà ìlú ọ̀tàmọ́ ọ̀nà kanu. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tá a tó ike tuma alọ́kọ́ ìbìlẹ̀ bíi ó là á tó ṣe pé tán bá láwọn nígbàgbọ́ tó lọ́hùn kèé ṣe gbàgbọ́ ojú ayé nìkan pé àlùgbé ìbò níbẹ̀ ni pé ibi téèyàn kankan ò sí ní rí wọn náà wọ́n ti máa ń nígbàgbọ́ sọ́lọ̀ àwọn àdìyà èyí ti tán ti tú báyìí wọn ni àwọn olú àlùkò àná nítorí pé ọlọ́run ọba fi ìròyìn kan ròyìn àwọn òṣèlú ìdí àwọn àyà méjì kan wá nínú sọ́dọ̀tì ìgbà kọ́rọ̀ àyà ẹlẹ́kẹrìnlá sórí àtàwọn àjọ ní látàtì ọlọ́wọ́ bá wá bẹ́ẹ̀ ròyìn àwọn mọ̀lẹ́sì yìí pẹ̀lú báwọn ti mọ́ nígbà lọ kí ló wá bẹ́ẹ̀ ráwọn wàyí lalákù lẹ́nu iná àmàlù ìjọ tó bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo kọ́ọ̀lù ọlọ́ọ̀ni táwọn tó mọ̀ sọ ni pé ah, àwọn náà nígbàgbọ́ kùsùn ah, làwọn náà á ah, ara yìí làwọn náà á ah, olùgbàgbọ́ làwọn náà ọlọ́ọ̀ni tí wọ́n mọ̀ sọ̀nù. ọlọ́ọ̀ni ṣùgbọ́n ìdá kọlọ ilẹ̀ àṣàyà fíìmì tó bá ti wá padà sọ́dọ̀ àwọn èṣù wọn tó ti padà sọ́dọ̀ àwọn òòṣà wọn tó ti padà sọ́dọ̀ àwọn tí wọ́n wá ní irọ́ o ah, ẹ̀yin làwọn bá ti ń wa o eh, ṣe ra àwọn mùsùlùmí bá ń jòkó ju àwọn amọ̀sán fi wọ́n ti ẹ̀jẹ̀ lásán náà ni ọlọ́mọ sì ní àdéhùn báyìí. ajá sí àtẹ̀lí iná omi ìlú náà bí lọ́dọ̀ yìí àwọn tó ti pé tí wọ́n máa ń bẹ lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ wọn ó dúró lórí ìgbàgbọ́ wọn sábà wọ́n ń bẹ ní kọ̀rọ̀ náà wọ́n ti kiri jọmọ́ wọ́n dúró náà wọ́n yẹ máa ń jáde tí wọ́n ń torí pé wọ́n wà pẹ̀lú èèyàn náà wọ́n yẹ máa ń ṣe lójú ayé ẹlòmíì ti máa ń bẹ láàrin àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó gbójú lóṣù láǹbàrà èmi ti rò gbọ́dọ̀ èmi tó mọ̀ lùkì yóò mọ̀ kírun yóò mọ̀ gbàwẹ̀ yóò mọ̀ ti sọ́dá pọ̀ yóò mọ̀ ti dáadáa àmọ́ ìjọ tó bá ti dá àárín ibò ní ìdí òkáwọn olùgbàgbọ́ òdodo bẹ̀ mọ́ yóò sì tún wá mìkì máwọn yóò náà yóò mọ fojú ojú tó bá tó fìdí àwọn yóò yóò fi mọ báwọn yóò náà lò tó bá tún gbọ́dọ̀ àwọn eléyìí ojú tó fìdí wọn náà yóò fi mọ báwọn náà lò àtùkùránì túrọ́pù bá kọ́ra bá lọ rí ayé náà jẹun náà fi ìjẹ ìlera olùwádìí wa ìlà lákùnlẹ̀ rí iná àmánu. ọlọ́ni tí wọ́n bá pàgbàdé àwọn olùgbàgbọ́ òdodo àwọn tá a wí èsì di ọ̀rọ̀ tí ó mọ jáde lẹ́nu wọn ni pé àwọn náà mọ láwa náà olùgbàgbọ́ làwa náà àwa náà àwa náà mọ ń kírun ẹ̀rọ kẹ́lòmí kan bẹ̀ ẹ̀jọ̀ pàdé lórí àbá àti lórí àwa náà mọ ń kírun àwa náà máa ń ṣe kí ní ìjọ káàkiri ìjùmọ̀ lọ́wọ́ rẹ̀ kódà yóò tún máa ṣe ohun ìgbà àwa gan lọ lé kéwù àwa gan ṣe kí ní gan ó tí ó máa tó di pé mùsùlùmí lòun tó bá ní àmọ́ òun náà sì ni yóò máa ṣàkóbá bẹ́ẹ̀ yìí olùwà ti ní ìhùn wọn nù bẹ́ẹ̀ bá ti pàdé wọn kọ́ọ̀lù àmà ètò ọ̀rọ̀ wọn nígbà àwa náà nígbà tó tó bá aládà àwọn alùpùpù náà nínú àwa náà alùpùpù náà làwa náà alùpùpù náà yìí náà àdísínà lẹ́yìn rẹ̀. wọ́n ìlà kọ́lọ̀ ìlà. tó bá padà sọ́dọ̀ àwọn tó tún tèmi náà. yóò ní ẹjẹ ẹ bá jẹ sọ yóò ẹyin jọjọ làwọn bẹ pẹ̀lú. jẹ́ra wọn tá a láàjọ ń ṣe ìsìláàmù èmi tí wọ́n mọ̀ fi ọdún ẹ̀yẹ́ mi sáájú mùsùlùmí ìlànà ìlú ọdún tó kọ táwọn ti mùsùlùmí lọ́nà a nítorí irú àwọn èèyàn báyìí lọ́nà tí wá ní àmá olùgbàgbọ́ òdodo ti wọn àlàyé ìnà ìkùnbẹ̀ lóòrá bèlọ́gbà. àwọn tó ń gbé bí tí ò bá ti báwọn mùsùlùmí ẹgbẹ́ wọn náà wọ́n sì máa dúró lórí ìgbàgbọ́ pé irọ́ ọ̀rẹ́ ìwé ìsìlámù tẹ̀lé torí èèyàn mò ń ṣe nítorí ọlọ́run tó rí kọ̀kọ̀ lórí gbàgbàrí nígbà tó lọ́wọ́ sí òní ara rẹ̀ náà ó ní mo ni mo ní mọ̀ ń pa kọ̀kọ̀ wá ṣàhádà mo sì kọkọ gbangba kọ̀kọ̀ ọba lógún bì làwọn ní àlẹ́ nínú ní àbẹ̀lẹ̀ báyìí bá àwọn ìgbàgbọ́ wọn bá ṣe ní ní ṣàhádà tún wá ní

olùwárí ìlàjà akalimola bíi kúnà kọlù ọlọ́nìrẹ Muhammad táwọn mọ̀nàbí ti bá rẹ̀ kọlù ọ̀rọ̀ tí wọ́n máa sọ pé àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọ̀hún wọ́n sọ ní pé a bí àwùjọ ilẹ̀ Muhammad ni ọ́ òjíṣẹ́ máa lóhùn èmi ọlọ́run mọ̀ kó èmi mọ̀ wulẹ̀ jẹ́ pé kí wọ́n gbà

yóò sì máa jẹ yín lẹ́sẹ̀ lẹ́yìn. nìfàkù méjì wá ní ani àlèfàkù ní ìkọ́ni àti ní àlèfàkù là ámá ní abọ́rọ̀ nígbà wò kọ́lá bẹ́yà sí i. kí la kàfẹ́ yà sí àfi lọ́gbọ́n mi ká lọ yìí pé àwọn mi náà wọ́n ti tẹ̀sí wọ́n ní tuma alẹ́rí ìrìnà ìròyìn ló wọ́n ti tẹ̀sí pé tuma rẹ̀ ni pé àwọn tó ṣe pé wọ́n nígbàgbọ́ sí kọ̀rọ̀ ìgbàgbọ́ wọn bá ti ní gbangba ní kọ̀rọ̀ náà wọ́n tún sì nígbàgbọ́ náà ó di ọ̀nà mélòó báyìí táwọn àbáàbí ti jọba ó lọ nìyẹn tẹ́wọ́n àtàwọn tó tu lọ́nà àkọ́kọ́ àtàwọn tó tu lọ́nà ìkejì kò sẹ́ni ó jáde pa èyí ṣe tí wọ́n àbí jáde pa òun náà ní pé áyà tó sọ̀kọ́ ti ká tu ní kọ̀kọ̀ ilẹ̀ ní kọ̀kọ̀ pé tá àfojúrí kágbà màlẹ́kà ló kágbà ló sàrí ìbò kágbà ló àlùjámọ̀ bò gbogbo òròyìn tọ́lọ́ wọn bá sọ pé yóò ṣẹlẹ̀ ìjọ náà ká nígbàgbọ́ ni bàbá ti bẹ́ẹ̀ kú wọlé bàbá ti pé à ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ti ni pé gbọ́ ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ní gbangba bẹ́ẹ̀ náà ni ọgbà gbọ́ ní kọ̀rọ̀ ìlú náà wọlé kí wá ní ìròyìn ẹlẹ́ẹ̀kẹta náà bá dé wọ́n ló ṣe bí tẹ́lá ní pé tùmọ̀ rẹ̀ ní pé àlẹ́rìnà omi náà náà bẹ̀rẹ̀ rẹ̀ ó ń la wọn tó ṣe pé àwọn òní ojú yà lẹ́nu àmọ́ àmọ́ bàbá wọn wà nígbàgbọ́ wọ́n lá ànábì tí wọ́n mú àwọn wọ̀nyí ànábì wá bá bàrà àwọn dáadáa àhàbí ló wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi tó wá lóye ní kámú kan rà náà àbúkù náà bàtà ní ó ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam rẹ̀ pé túbà olórí ilé kó máa lọ bá lọ oríire kó máa lọ wà á nà nàbí ń gbò mi ó sì nígbà tó ṣe á kò kí rẹ̀ nílẹ̀ tó rí mi. Kálá nàbí wọn ni wà túbà lima ń rọ áàlì lima ń áàmà nàbí oríire kó wá máa tún lọ bẹ́ẹ̀ nìkan ẹni tó pé òun nígbàgbọ́ sí mi àrọ̀ ni àmọ́ kò rí mi túbà làwù túbà làwù túbà anábì lórí ire tó máa lọ bẹ́ẹ̀ tó ṣe pé òun gbà mí gbọ́ ni àmọ́ kò fojú gan ní ìlú muhammadu alayhi ẹ ọlọ́pàá náà tẹ́lẹ̀ ní àdéhùn náà bẹ́ẹ̀ máa wọlé anábùwà muhammadu sallallahu alaihi wasallam anábìwá tó tó pọ̀ nípa wọn àwọn tó ṣe pé wọ́n dé lọ́wọ́ bẹ̀rẹ̀ kódà ń bí kan wọn sọ ábẹ́ àdẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ bá lẹ́bi ànábì láwọn yìí wò lọ́la jù wò lágbègbè wọn fẹ́ lọ́la jù lọ lọ́la báwọn sọ̀rọ̀ àbí àyẹ̀wò àmọ́ àmọ́ kí ló bá mi pé níbi àwọn wa kan wa ń lè ọ̀rọ̀ ń bẹ lórí àwọn wa kan gbé wá bàjẹ́ mi ni ẹ̀yin ò ṣe ní àmọ́ nígbà mi gbọ́ lójú báwọn olùgbàgbọ́ òdodo hakan dáàmú sọ bí ah, èmi ànábì lẹ́yìn mo ní ọ̀rọ̀ tí wọ́n túbẹ̀ lágbára yìí ó làwọn tó ṣe wípé wọn àfojú gan ni mi o alukurani ni wọn ò rí tí ó dọdọ wọn wọn ti mọ ilé gbàgbọ́ alukurani ọlọmọdé àtìyàn àtìlẹ tí a ní gbàgbọ́ tó yẹ kó jẹ alukurani sẹ́ni mẹ́ta ọ̀rọ̀ lẹ́nu wọnú ayé lèwe onífẹ́lò ní ọ̀rọ̀ tí ò bá dá ti ṣe léèrè kò bá àmọ́ bẹ́ẹ̀ ní Al-Qur'an oríṣiríṣi àdánwò mi ń kàn wá ní ayé oríṣiríṣi làwọn èèyàn tún jáde lọ́sọ lẹ́nu nítorí méjì ni kálukú òfẹ́ dúró ti àyà alẹ́rí iná yorùbá ìlú òun lẹ́bi lẹ́bẹ̀ yìí tọ́lọ̀ ní àwọn olùgbàgbọ́ o làwọn tẹ́ ní ìgbàgbọ́ sí i tó jẹ́ kọ̀ọ̀rọ̀ fún ọ àwọn èèyàn ti ń di pé tí ò bá ti jẹ́ bá ọpọlọ wọn lọ mọ́lẹ̀ ni wọ́n ti gbàgbọ́ èmi wáyé yìí náà láwà ẹnìkan ní dókítà ní níta ọjà àlejò òun náà sì jáde ó ní ẹgbọ́n náà ó ní gbogbo yóò ti máa pèsè àyè máa ní ádámọ̀ làkọ́kọ́ ẹ̀dá ádámọ̀ wù ó ládámọ̀ fọ́ wù ó ní kátó dá ádámọ̀ àìmọye ọmọ nìyẹn yọ̀ọ́yé ọmọ nìyẹn ló ti wọ́pọ̀ ń bẹ lórí rẹ̀ ṣe létà létà ádámù tó dé làwọn yìí ń náà wá ń gbé ló ni gan kí ló fà á náà nígbàdá pé ó kàn máa bìbí ìgbé ní táwọn bá fẹ́ sọ ó gbọdọ̀ tálí pẹ̀lú ọpọlọ àbídò bá ní bọ́kọlọ lọ ó gbọdọ̀ tálí pẹ̀lú in tó bá jẹ́ outcome research àwọn tó ń pẹ́ra wọn nípa ìlú. scientist ló yìí pé scientist kan lè délé mi kó sọ nǹkan kan èmi ó sì di ilé lọ́la ó sì di bọ́ǹdì tẹ́lẹ̀ àkọ́kọ́ sọ pé ẹ má dá lóhùn kúrú ní wọ́n á mú mi yóò ṣe déédéé wọ́n á mú mi yóò gbé wọ́n gbé gbájú. àmọ́ mùsùlùmí òdodo sábà máa bá síra wa yìí lọ dáadáa alìláàrí ìlà ìfúnni inú ọ̀nà na ìjọba ìjọba. nígbà gbọ́dọ̀ jẹ́nu o sọ́lọ́wọ́ ọba wa ti sọ̀rọ̀ náà na ní kíní kò ń ṣẹlẹ̀ láti ṣèyá kíní kò ń ẹnu ẹ wá gbé yàánú sàárè nísìnyí àti láwọn mùsùlùmí ológodó ti ń takò pé kò sí ti ń jẹ́ yàánú sàárè mọ́ mùsùlùmí sì làwọn náà pé ẹ bá ti kú okú ní ilé lẹ́yìn yàánú sàárè yàánú sàárè kọ ìyàánú sàárè ní káná ìwọ ìyá lórí ìwọ náà ìlú kọlọkọlọ tiẹ̀ náà ṣé ìwọ náà ọ̀ ni ó ti ṣe é nítorí tí ó fọpọlọ mú gara ní kìnnìkan mú káàdù wá náà kí èèyàn tẹ́ ẹlẹ́sìn bẹ̀gẹ́rẹ́ lò sí ìgbà wo nìkan ẹ̀tọ́ á ní mú wá máa nà á mọ́ wọ́n bá ní bí ìbá ṣe pé ẹ̀yin ò ní làákàyè nígbà tí ẹ ti òkú kan síbi ẹ tún wá sí òkú kan sí ẹgbẹ́ rẹ̀ múkàrù àti nàkírù wá nínú ilé yìí wọ́n tẹ̀ wá rí ipá wọn àwọn àlè ta ilé yìí ta ó ti wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ló bá wọn gbé tó pọ̀ lọ lásán ni àmọ́ ìdarí mùsùlùmí òdodo ló wá ní alẹ́rí iná ìgbìmọ̀ náà nàbí ọ̀sẹ̀ yìí. wọ́n ní gbàgbọ́ sẹ́bi ọlọ́run pẹ̀lú tójú wọn ò tó ní tó ju mọ òní àmọ́ nígbà tá a ti sọ fún wọn ó sì lè gbàgbọ́ ọlọ́mọdé àti ní àdúrà yìí. ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala ó láwọn sáré ìdánilẹ̀ ní náà bẹ̀rẹ̀ wọ́n ní ti kọ́. nǹkan ìròyìn bí ìjẹ́kùn wa máa bá lára wọn ni pé wọ̀nyí fi ìmúhùnà sọ̀rọ̀ ọlọ́lá pẹ̀rẹ̀ kejì ìjẹ́kùn máa máa ń olùbẹ̀rù ọlọ́wọ́n bá yí ni pé wọ́n mọ̀ kí ni. wọn àkànní máa jẹ́ni tó gba àwọn tá a wù yìí ẹ máa bá ìròyìn kí inú ọ̀rọ̀ wọn. jama ìjọ téèyàn bá pè rẹ̀ lórí ìgbàgbọ́ òdodo tí irun kíkí ò bá ti sínú ẹrù ẹ̀ ń tanra rẹ̀ lọ́wọ́ ìrún títí tọ́lọ̀ wá wí ní olúwa ní yùkímúnà sọ̀lá wọ́n máa jẹ́ ìrùdúró ìgbédúró pé bó ti tọ́ àti bó ti yẹ bó ti tọ́ àti kí ni jàmá àti bó ti yẹ ó lè lànà tí wọ́n fi lọ sí ẹ̀ wọ́n àkànní máa kírun pé wọ́n ní kí mo kí wọ́n sọ pé àsìkò owó nìrún wọlé wọ́n sọ àsìkò owó lágbọ́dọ̀ kí wọ́n sọ bóòlù àti máa ń dúró lórí irun wọ́n sọ bóòlù àti máa ń rùkú wọ́n sọ bóòlù àti máa borí kalẹ̀ wọ́n sọ wọ́n lọ rí kẹ́kọ̀ọ́ ń pa irun wọ́n kẹ́kọ̀ọ́ gbogbo oríkì kọ̀ọ̀kan orígun kọ̀ọ̀kan ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí ń bẹ lórí irun gbogbo ẹ̀ ni wọ́n wà lẹ́yìn ọlọ́run láwọn olùgbàgbọ́ ló lórí irun الذين يقيمون الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ọlọ́run bá wa subhanahu wa ta'ala lẹ́yìn tó ròyìn tí wọ́n mọ̀ sí mu ọlọ́run tó wá fi nǹkan mí ròyìn o ọlọ́run ní wa mimma razaqnahum yunfiqun. nínú arídìsí tá a bá tó wá sí fún wọn. nínú àríṣìṣì tábà ti kéré jẹmọ́ ta ṣe fún wọn ìyóò fi kúùn ọlọ́run ni wọ́n tún wá máa nánú ẹ̀ wọ́n máa ná àkọ́kọ́ náà kí ni àríṣìṣì tá a máa nánú ẹ̀ tán bá dín pé àríṣìṣì ọ̀gọ̀rọ̀ wa ń gbà tá a bá fẹ́ tó àríṣìṣì nígbà ní ọ̀gọ̀rọ̀ wa máa ń sábà ṣiṣẹ́ owó ẹlẹ́mìtì ah, wa ni ọlọ́run fún àríṣìṣì kẹwàá ni àwọn tọ́lọ́ pàdé ti kíkẹ́ àwọn nìkan náà ló ń gbádùn ayé ah, ìwọ tó ń sọ̀rọ̀ náà àríjìkì ọlọ́run bẹ lára tiẹ̀ náà àìmọ̀ dáńgbè láríjìkì ní kálukú wa ṣe ń rò fún àbálọ̀wọ̀n ọbọ̀ sáríjìkì fún wa sáríjìkì dáńgbè ní àríjìkì nínú nínú ọ̀rọ̀ gangan nínú tó yí tó yanjú ni pé máa sọ́lù halilẹ̀ ìtìfà òbí yìí kúlù máa sọ́lù halilẹ̀ ìtìfà òbí yìí gbogbo tó bá ti pé à ń rí bí ìlò tí ń wúlò fún wa jàmọ́ àríbìkì ni o ẹni tá a bùn lẹ́sẹ̀ ní ibi rìn ẹsẹ̀ ní wúlò fún àbí òwúlò fún ó wá lóhùn láríbìkì kí lọ fún wa wá ẹni tá a fún lẹ́nu tí ibi ń sọ̀rọ̀ ẹnu ní wúlò fún àbí òwúlò fún ibi tó àti mọ̀ pé wúlò ní bí ẹlòmíì náà fẹ́ sọ ohun tó sọ yóò wọlé sọ òun náà wú òun náà kóun náà express feeling rẹ̀ kò lè sọ. arísì kí ká sọ̀rọ̀ àfún òun Ipa ń gbọ́rọ̀ yìí, arísì tí ọlọ́wọ́ bá nítorí ìṣe ọláǹfààní. Ẹlòmíì náà náà fẹ́ gbọ́n táyé wí Bí bá ń lọ́dọ̀ pé á èmi ò ti gbọ́n táyé wí. Ẹlòmíì ti gbọ́ tẹ́lẹ̀ kò gbọ́ mọ́. Ẹlòmíì ìjọ àti bí ni ò ti gbọ́rọ̀ yọ iye ẹ̀. Ìjọ àti bí ayé. Ẹlòmíì ìjọ náà ti bí táyé ni ò lajú bórí ayé

àwa fún ọlọ́mọ àfún ọlọ́wọ́ ọwọ́ aládàáni kìkì mọ́ ipò àti ẹ̀dá mọ́ ọ̀rọ̀ ọmọ pèrè ń lásán ọlọ́wọ́ ọba ni àti ẹ̀fẹ́ àdírẹ́sì rẹ àwa ní bàbá alágbájá ọmọ oríire o ẹlòmíì ti ẹ̀fọ́ náà ń kan jàmọ́ yìí ti kódà àwọn èèyàn tún wò ó pé ká lè tún wá fún un pé mọ̀

ipò afipẹ́nu pọ̀ ń bẹnu ayé yìí ọmí lókè ọmí lọlẹ̀ wà láyà rí ìṣèlú lọ́sọ̀ tó gbọ́dọ̀ mọ́ dúpẹ́ rẹ̀ àwọn kan lọ́wọ́ bá ti gbà ẹ̀ níta àfi máa mí ọlọ́wọ́ bá ti gbà lọ́wọ́ sí wọn ipò nílà aká ìṣèyàn bí máa ronú arísìkì kan ní lọ́sọ̀ ọlọ́wọ́ bá wá nípa arísìkì wà mí máa rọ̀jà kò náà hó ń tó òṣèkò. ọlọ́ọ̀ni nù ta bá wá pa létè fún wọn wọ́n tún máa ń ná ìwọ́n tá a jogún ilé fún àríyìí kan la fún olóòtú wa máa wò pé ta ni ò nílé tó tí mo lè fún láàyè kó wá gbé ìwọ́n tá a fún láǹfààní ìwọ̀ ń kọ́lé ìgbàláàyè lọ́gbọ́dọ̀ máa gba àwọn ẹlòmíì náà láàyè léèyàn bá fi rẹ́ǹtì déédéé nínú tó fún wa fi rẹ́ǹtì náà kọ̀ọ̀kan déédéé máa mọ̀ọ́mọ̀ àwọn tẹ́lá tẹ́lá tó dáa owó oṣù mélòó lẹ́jọ́ bí owó oṣù mẹ́jọ gbogbo yín gbogbo yín lóṣù méjì méjì nù ẹ̀ ó yà pèsè àwọn òní báyìí wà mí mà rọ̀zàpàná ọ̀hún àwọn láńlọ́ọ̀dù aláyé lèmi àwọn èèyàn ò mọ̀ pé àtà àtúmọ̀ ń fi létà fi rẹ́ǹtì náà àtà àtúmọ̀ ń nà gbò láti mọ̀ ń nà ọ lè kọ́lé bóyá yàrá yàrá lọ kọ́lé o bóyá bóyá fúláàtì lọ kọ́lé o ọ lè kọ́lé fúláàtì mẹ́rin nínú àwọn tẹ́nàtì rẹ kọ́ ní ó yá ìwọ lọ́dún yìí ẹ mọ̀ sọ̀wọ́ ọdún yìí pẹ̀lú gbọ́dọ̀ ẹ bá mọ̀ fi ṣàdúrà fún wa kọ́nà kó máa gbàdúrà wa. jẹ̀mọ́ tẹ́lí gbogbo àwa tá à ń gbélé mi rẹ́ ní àwa tá à ń gbélé kí wọ́n gbé jọ̀mọ́ ilé mi rẹ́ ṣe é yíjọ́ tí àsìkò àti sanwó olé bá tó ẹ̀yẹ́ yóò ga òkè kí wọn láńlọ́ọ̀dù kan kọ́ wá nínú rẹ̀ dùn kọ́ wá kó kọ́ ti pé ọ̀wọ́ náà ti mọ̀ pé ti ń dààmú lóun kan ti mọ̀ pé ẹ̀jẹ̀ ti bínú sí o ọkàn dédé pé ládé ọjọ́ kan nígbà ah, bàbá tó ní tó nǹkan ti rò pọ̀ ọbẹ̀ sí ọbẹ̀ kódà kò ní kọ́kọ́ gbé kọ́ọ̀lù ó lọ sí lánà tó fẹ́ béèrè wọn yìí tún pélé ẹ̀kejì kò tó gbé pélé ẹ̀kẹta tó bá gbé wá ní ààrẹ ah, ah, gbé kọ́ọ̀lù mi náà owó yẹn náà ní ọ̀dà ìdí mo kàn fẹ́ sọ fún yín náà ní pé gbogbo owó ọdún kan jẹ́ jẹun mo yọ̀ǹda rẹ̀ mọ́ láàlá ìlọ́lá jẹ̀mọ́ ẹ̀dá kan kó wá lóun fẹ́ ṣàdúrà tẹ̀tẹ̀ náà ti wọ́n ṣe pé lọ́nà yóò ní ṣẹ́gbẹ́ yóò ṣe àdúrà sí èpè ní òjẹ́ ẹ èyàn kù mí lówó lé olúwa ni wà mí gbọ́n ọ̀rọ̀ ṣàkọ̀dá òun yóò ṣe kúrò. inú ta pèjè fún ìwọ ẹ̀mọ nánú ẹ̀ ẹ̀mọ nánú ẹ̀ àbíkọ wú ẹlòmíì tún kọ òbẹ ilé ìyọkọ rẹ ti kú òun bẹ kòrò owó náà wọn máa ń lè wí kòrò bá ìyá alágbájá láti èmi lọ ẹmọ sanwó lé fún mi ẹmọ lò lọ

àwọn abiwọ́ bèrè ṣe sẹ́yìn máa ń ju ọkọ̀ gbé àwọn èèyàn ní àwọn ni yẹ kí n yọ lára mọ́tò mi ó ní ní gbé yìí wò ń bẹ lórí rẹ̀ tí mo gbẹdọ̀ yọ ó gbígbé kí n gbé yìí náà wà mí máa rọ̀dà padà hàn ṣe wò. wọ́n ṣe pé ọlọ́kadà ní ọlọ́kadà ọwọ́ gbẹjọ́ náà ti àti wàá gbọ́dọ̀ kàrà yìí tó ń dọ́nà rà yìí ọwọ́ àgbélé wà lẹ́sọ̀ ó gbẹ́ni ẹ̀mọ́ lọ ẹ̀sà mọ̀ sàdúà fún wa. à yóò mọ̀ sàdúà ó gbọ́dọ̀ tó bá ti rántí báyìí yóò mọ̀ sàdúà ni. àwọn àpẹẹrẹ dáadáa yìí dàn mọ́ ó ti tán lórí ilẹ̀. káwọn èèyàn ó ṣe nǹkan tí ó ju ẹnì kejì lójú báyìí ó ti tán lórí ilẹ̀. ẹ wo láwọn ọjọ́ wọn àná táwọn bàbá wa bí wọ́n ti lọ tí wọ́n bá wọ mọ́tò táwọn apàdé ara lé wọn àbọ̀pàdé mọ̀lẹ́bí àbọ̀pàdé ó ti sanwó mọ́tò wọn lẹ́ẹ̀ni àwọn èèyàn ti wojú wọn wà ó fojú para wọn lẹ́nu pé ibi ìgbà tí ò ní ni ó wà lẹ́ni kọ̀ọ̀dọ́ tó gbowó tán kó dání ah, alájẹ iná wà ní mọ́tò ah bí màkẹ́ iná wà bẹ́ẹ̀ wọ́n sì jọ ríra wọn. wọ́n sì jọ rí wọn nínú ọ̀rọ̀dà kan náà mú un. jẹ́wá ní gbogbo táàbà máa ń pátá àwọn ọ̀dọ́ bẹ ìjọba kan tó wà níbà àwọn nǹkan kan bẹ dandan ní kó o máa àkókò rẹ tó bí wájú ọ̀sìn lọ́lọ́ ọgbọ́dọ̀ náà lọ́lọ́ lásìkò tó ti bá ti tó ọgbọ́dọ̀ náà. owó rẹ tó o bá wá ń kó jọ àwọn èèyàn kan ń bẹ dandan mẹ́gbọ́dọ̀ jẹ́nu ẹ̀ oná ìyàwó rẹ àtọmọ rẹ àti gbogbo àwọn tí bùkátà rẹ bá ti dọ̀ràn yẹn lórí. bí ìyá bá dàgbà débi tí ò lè ṣiṣẹ́ mọ́ bùkátà rẹ ti dọ̀ràn yẹn lórí ọgbọ́dọ̀ máa náwó lé wọn lórí ọgbọ́dọ̀ ni o dájọ́ ni o ìdíyàwó jẹ ìdíyàwó mu ilé àwọn ọmọ wọ̀ ilé rẹ̀ ti ń dé owó ilé tó ọmọ san ìwọ ọrùn rẹ ní ilé ìwé àwọn ọmọ ìwọ lọ́gbọ́dọ̀ máa san gbogbo ẹ̀ wà ní bọ́ọ̀rọ̀ dákàdá ọmọ òbí. àwọn ilé yìí náà fàkọ́ọ̀tù wá àjùbà dẹ́dẹ́ ní àmọ́lẹ̀ ní jọ̀mọ́ àti da gbogbo ẹ̀ ó ti wá ní pé lọ́kọ láya wọ́n ti wá jọ ń pín responsibility wọlé ọkọ wàá dúró pé owó lé ní kí n máa san ní àbówóṣù àwọn ọmọ ìyàwó jọ̀wá ní ẹjẹ́ lọ yẹ̀rọ wù ìyàwó tẹ̀ wá sí báyìí wà máa sí owó táàmù àkọ́kọ́ owó táàmù kejì ó dàbí pé owó skul ló pọ̀ jù ó ló wà padà sí ẹ̀mọ́ wọlé èmi á máa sanwó lé ẹ̀yẹ máa sanwó skul àtò àlọ́ wọ́n ti tẹ́ra rẹ lọ́kọ̀ ìyàwó wọ́n ti tẹ́ àwọn lọ́kọ̀ ìyàwó dàgbọ́ náà wá ń jáde àwọn àna tẹ́lẹ̀ tó wá ní kúrú ìyàwó ní kó máa ṣe lè fún ọ tó wá ní kó máa dáná fún ọ ìwọ náà tó wá ní máa kọ̀ǹtó rẹ̀ bí ọkọ a ah, kálóbìnrin tó gbọ́ ṣèjá ìdáadáa ní èdè ọgbà pé ìwọ náà ọ̀ ṣẹ̀tọ́ rẹ̀ torí pé wọn náà ti fi ẹ̀tọ́ rẹ ni wọn náà mọ bìnnà ẹ̀rẹ́ láwọn ẹ̀tọ́ tiẹ̀ náà torí pé ọlọ́wọ́ ọba ọba onídéédé ni kò sábò sínú ẹ̀ nígbà tó lọ́wọ́ bó ti àwọn ọkùnrin láláṣẹ lórí obìnrin olúwa Allah subhanahu wa ó ní ar-rijalu qawwamuna 'ala an-nisaa bima faddala Allahu ba'dahum 'ala ba'd wa bima anfaqu min amwalihim àrùjálù kọ̀wà lọ́nà àrẹ̀. ọlọ́run ní ẹ̀rí àwọn ọkùnrin àwọn ní aláṣẹ lórí àwọn obìnrin. ọlọ́run ní tó ṣe rí ni pé èmi ọlọ́run mo mọ̀ọ́mọ̀ gbé àwọn ọkùnrin lọ́lá lórí àwọn obìnrin. tàbí máa ní nǹkan kejì tí wọ́n tún fi ń dá láṣẹ pé látara owó wọn. látara pé wọ́n náwó lóbìnrin lórí láti fi wọ́n ti aláṣẹ lórí obìnrin wọ́n wá gbéyàwó kalẹ̀ ọ̀ọ́lẹ̀ ọ̀ọ́lẹ̀ ìnáwó lé lórí ọ̀sìnú wọ̀ wọ́n ti kówó àwọn jọ ẹlòmíì mi tọrọ rẹ tún wá bàjẹ́ dé yóò máa náwó ta yóò máa lóhùn ṣe dàrá yóò máa ṣàǹfààní bá ládùúgbò àmọ́yàwó rẹ nulẹ̀ ìyàwó ní ti ń jìyà yìí kí wọ́n láǹfààní pọ̀ pé kí wọ́n láǹfààní kí ní tọ̀jú kó tó máa ń kan ọrẹ àtinúwá ọkọ̀ọ̀kọ́ náwó na jọ́ràn yàn náà yìí kọ́kọ́ jọ́ràn yàn lé lórí níyàwó rẹ ó ọmọ rẹ ó ọmọ àkókò ni ó ọmọ tó ti dàgbà ni bùkátà àwọn ọrùn ẹnu gbọdọ wà ọṣẹ rẹ àtọmọ rẹ fi ìwọ máa fò báyìí ọṣẹ tí fi kódà ká ní bíléèdì ìyàwó bí máa ń gé èló náà ta bíléèdì twenty naira bíléèdì mú ìkan owó tiẹ̀ níyàwó rẹ gbọdọ̀ máa tí ò bá wá yọ o olùwàdí wa yanjú ẹ̀ kéde yóò fi kudu sáàtì ní sáàtì. ọlọ́wọ́ bá lẹ́yìn tá a bá wá gbà láàyè tó lówó dáadáa kó nínú ọba ti gbà láàyè. ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله ọlọ́ ní ìfúnfẹ́ ni tá a bá ṣe bá àtàrí bì kì í tiẹ̀ ó pọ̀ فلينفق مما آتاه الله bí ẹ̀ta fún ọ náà jáde lára rẹ̀ pọ̀ nà. ọlọ́nlá ní láǹtẹ̀ bọ̀yọ̀ lọ́rùn àmì lágbára so ká ní díẹ̀ náà lọ rí ọ̀ gbọ́dọ̀ wá jòkó níyàwó rẹ̀ náà ní kó mọ gbọ́ gbogbo bùkátà ìyàwó rẹ̀ ní kíkún lé ìyàwó rẹ̀ ní kíkún lé. ìjọ tí wọn náà tó bá di pé káṣẹ̀ wá ní ọlọ́run wá sí wọn pé ìwọ ò ní dẹ́gi lọ́wọ́ ìwọ ò ní nǹkan kan lọ́wọ́ ìjọ tó wọ́n kan bá yá àjọ sí ọlọ́wọ́ ìwọ náà máa ń bàtọ́ oúnjẹ sílé sí gbogbo ẹ̀rọ àkàn sílé tíyàwó rẹ̀ ní ọ pé ọlá àkọ́kọ́ mi yóò dé ni o alọ́kọ̀ mi yìí bá ní ìgbà gbádùn rẹ̀ tó báyìí kò sí láì sí kóbìnrin ó rọkọ lọ́wọ́ bá gbọ́ yìí o àníkọ́ àwọn obìnrin mọ́ ìrọ̀kọ́ wọn lọ́wọ́ o tọ́lọ̀ ń bá sàánú obìnrin kódà láti wà lọ́dọ̀ àwọn amọ̀tọ̀lá àti obìnrin tó wá béèrè ìbéèrè lọ́wọ́ àná onírà lọ́bí ọkọ mi ò ní àmọ́ lọ ń sàánú èmi zakatọ wa ló dọ̀ràn yẹn ká máa yọ lówó wa yìí èmi náà fẹ́ máa yọ zakatọ owó ni amọ́kọ mi yìí bùkátà rẹ̀ ọrùn mi ló wà tí n bá ní mo fẹ́ máa yọ zakatọ yìí níbi gbọ́ bùkátà ọkọ mi mọ́ anábìrin ah, àpòkátà ọkọ rẹ̀ náà ni ọmọ gbọ́. kí ló fà á nítorí pé condition ló bára rẹ ọkọ rẹ ọlọ́run ọba ti lẹ́ni tí o tó yàwó ìyàwó ọba gbé lùdì lọ́wọ́ tá a bá ṣe bẹ́ẹ̀ obìnrin tó ràn ọkọ lọ́wọ́ torí olúwa fún wa pé àwọn wọ̀ ẹ máa yín lọ́wọ́ lórí bá ti ń jẹ́ dáadáa àti lórí ìbẹ̀rù ọlọ́run máa lọ́wọ́ tó bá lọ́wọ́ kó bọ́ kan kó bá ọkọ kódà kó máa lóúnjẹ dílé tó sì ní pọ́pọ́ òun èyí bẹ́ẹ̀ ṣe kò ní èdè kò sí láì nílẹ̀ àmọ́ bolo burú jù ó ní kí lè ọkùnrin ní kódà bó ti jẹ́ pé wọ́n lè wú mọ́ kọ́ máa lè máa wá náwó nínú ilé rẹ̀ olùwàbìbẹ̀ ẹ̀rọ ìyàwó olùgbàgbọ́ òdodo olùwàlúwà mi mà ọ̀zàpàdà ọ̀hún ìṣẹ̀kọ́. ọlọ́run ní nínú tá a pa lédè fáwọn olùgbàgbọ́ òdodo wọn mọ̀ náà àwọn tó kọjọ́ ọ̀nà yẹn ní wa lórí ìlú níbi tí ìyá kọ́kọ́ bẹ́ bẹ̀rẹ̀ sí ní náwó inú ilé rẹ̀ lọ́ọ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ká tó mọ̀ ládùúgbò jẹ́ kọ́kọ́ mọ̀ ọ́nú ilé náà káwa èèyàn tó mọ̀ ládùúgbò káwa àfáà tó mọ̀ káwọn ọmọ kéwó tó mọ̀ káwọn gbogbo èèyàn tó mọ̀ jẹ́ kí ìyàwó rẹ̀ kọ́ mọ̀ pé áá ah, ah, ọkọ mi ń gbìyànjú tọ́ bá wá ṣe kẹ́lé tó kù nílẹ̀ ọ̀ máa gbé bọ̀ àwọn tó jọ ọmọ kéwú máa gbé bọ̀ àwọn tó jẹ́ àwọn tẹ́jọ́ ń kírun máa gbé àjò jẹ́ gbogbo fáàrí ni yóò mọ̀ jẹ́ ẹ̀jẹ̀ gàba lórí ẹ̀mí rẹ̀ ẹlòmíì fáàrí tó fẹ́ fi owó tí ń ná tó fẹ́ ṣe ọlọ́run ìgbà wo olùgbàgbọ́ òdodo nínú ta àwa náà la pa létè fún ọlọ́run níbi yan ọlọ́run ọba náà ló pa létè fún ọlọ́run sì lẹ́nu ọmọ kò nínú anáwó lórí ìyàwó ọmọ àbóbi tí bùkátà àwọn ti ìlú wa lórí nínú ìnáwó tó jọ̀nà yàn ni wa lórí ibi tí zaka bá wọnú owó wa tí zaka bá wọnú owó wa tó bá dijọ́ mi là mọ̀ sọ ìlú ni owó gbọdọ̀ pé tí zaka ó tó wọ̀ torí mo ń gbé àmọ́ ní ti Islam ti gbélé rẹ̀ bí standard wọ́ọ̀tì nǹkan nì ní wọ́n máa ń ṣe ìlú gbogbo ní táǹtì táǹtì amúlùgbàgbọ́ òdodo jíjọ́ jíjọ́ tí zaka bá wọnú owó rẹ̀ yóò gbọdọ̀ zaka ẹlòmíì bẹ zaka ní owó kò ní yọ àmọ́ tẹ bá mọ tí mi ti sàárà àgbọn ó ti fẹ́ẹ̀ ju zaka lọ ọ mórí bọ́ wájú ọlọ́run àti yìí tó jẹ́ pọ́nrán ìyẹn tó ọlọ́run ọba àyíká ọkọ̀ mọ̀ kúrò ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó láwọn ẹni tá à ń tàyè òun náà làwọn ẹni tá ló ní ọmọ jẹ́ nígbà tó ní pé dáàlì dáàbò ìwà ìlú tó. ọlọ́run ní jíra náà jẹ́ ìmọ̀nà àwọn olùgbàgbọ́ òdodo náà làwọn tí wọ́n nígbàgbọ́ ní kọ̀rọ̀ náà ní gbangba náà nígbàgbọ́ sí tó jẹ́ kọ̀rọ̀ tí wọ́n tójú wọn ò tó. àwọn oúnjẹ pé wọ́n máa kírun lásìkò wọ́n máa kí bá ti ní ó kí wọ́n sì máa kí nígbà tó bá yẹ kí wọ́n máa kí. ọlọ́run náà làwọn tó ṣe pé nínú ta palébè fún wọn fún òtún wa máa ná sójú ọ̀nà ìrìn ọlọ́run lẹ́nu àwọn ìròyìn bí ẹ̀tọ́ náà wọ́n bá kà yìí ohun tèmi àti yín náà wà lórí tẹ́ẹ̀kì ara wa ibi tèmi bá kù sí ń bẹ̀kì lọ nínú ṣe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó tún sì wá tẹ̀síwájú pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí amábẹ́hùn láàdúró lé mi náà insha allah nígbà bá tún wáyé àwọn àmọ́ tẹ̀síwájú ní dáyà tẹ̀lé ní. wọ́n lọ àwọn àwo la gbà lérò pẹ̀lú yìí táwọn mùsùlùmí náà ní sáwọn ẹni tá a kọ́kọ́ ròyìn yìí ní àbáwọn ẹlòmíì ẹ̀ á máa gbọ́ yìí tó bá délé ọjọ́ ní insha Allah àwa lólu àwa lèman lè wọ kára lè wà ní ìwọ fọ́lẹ̀ kó mọ́tà àtàlẹ́ kó máa tàlẹ́ kó àgbọ̀ ẹ̀dùn ọ̀kan wọn subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta